kò gbọ́dọ̀ sọ wípé torí wípé òun ti wá ka nǹkan kan táwọn àgbà ò ní kọ́ wá wò wípé yes sọ wípé torí wípé òun ti. ọmọ eke kò gbọ́dọ̀ sọ wípé torí wípé òun ti wá ka nǹkan kan táwọn àgbà ò ní kọ́ wá wò wípé yes ìmọ̀ ti dé tá ń kú táǹkù là ọgbẹ́kọ̀ tí ẹ̀kọ́ yẹn ò bá ti sí ń bẹ̀ gbogbo ẹ̀ fọ́jú pọ̀ ìṣesí sálàf òní wípé wọ́n mọ ọmọ eke wọ́n famara wọ́n jí ìkì rẹ̀ wọ́n fún wọn lásìkò kí wọ́n tiẹ̀ sọ tẹnu wọn tí ó bá kù síbì kan wọ́n fi tàgbà wọ́n fi túnṣe kí lọ síwájú ó lè bá àbáwùjọ ọmọ èké náà sì wẹ̀ tó bá wà láàrin àwọn àgbàlagbà yóò mọ̀wọ́ wẹ̀ kó lè bá wọn jẹun yóò ṣọ́ra oníbàá ti sọ̀rọ̀ bọ̀ ságbàlagbà tí a bá ń pín nǹkan tágbàlagbà wà ń bẹ oníbàá pín tá a bá ń rìn tágbàlagbà bá wà ń bẹ oníbàá rìn kí ló jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ ó ní ọsọ fẹ́nìkan ṣé bàbá rẹ lélẹ́yìn ó má pè lóko o má pè bàbá rẹ lóko tọ́ ọba wà lójú agbo tí ọba tí ìjókòó má jókòó lójú mélòó lójú méjì tẹ́ ń bá rìn lọ má ṣáájú rẹ o ẹ̀kọ́ nù ẹ̀sà torí wípé látara àwa rẹ̀ lè ìwà pọ́nlẹ́hùn tọ́ ọba mú òdodo wá yóò rọrùn láti gbà ọ̀kan nínú àwọn ọmọ àyà wa mọ́ṣáláṣí wọn ní tó fi kọ̀yìn sí kíbla tó fi tó fi yẹ yapa sí kíbla kìí kékeré ọwọ́ àkàtì sọ̀rọ̀ bóò ni wọ́n ṣe fẹ́ tó tó fi fẹ́ rọrọ̀ sọ oníṣe ẹ̀yin lẹ́wàá sọ̀lẹ̀ mo ní tí màá bá ń lọ sí gbogbo ẹ̀ ọ̀nà wo mélòó mo fẹ́ pínra mi sí wọn náà ló jókòó lọ́sọ̀ọ́ oníbòòlù wọn ṣiṣẹ́ tọ́ra àwọn abẹnuganu mọ́ṣáláṣí ìmáàmù yẹn kí ni kí ni àlàkà ìwọ pẹ̀lú ẹ̀ ó ní ẹ̀kọ́ kan òun kàn mọ́ sálámà sí wọn mo ní ah sálámà rẹ̀ ó jọ pọ̀ ju tẹ́lẹ̀ lọ́nà sí tó ń bá ń tibi iṣẹ́ bọ̀ máa bí ṣe búrẹ́dì kan àti míìkì máa bàbá mo holy wheat bread tọ́ba ti ń bọ̀ yọ̀ọ̀rà wa pé bàbá wọ́n ní tíyàn bá ti dàgbà irú búrẹ́dì tó yẹ kíyàn máa jẹun gbogbo ìta ń jẹun kò wúlò bàbá yẹn kọ́kọ́ wọ pé ẹ́n ó kíà fún hẹ́ẹ̀tì òun ó ní ọ̀rà míìkì wá ó ní bàbá sẹ́rí míìkì eléyìí wọ́n ní lọ́yẹ ká gbàlagbà ọmọ ọmọ gbogbo ìta yẹn mú kì í sára rẹ̀ ó ní ẹ́n ọkàn ti bẹ̀rẹ̀ sí fàmù. naam ọ̀n dàmí naam blackrock náà gbogbo eléyìí máa sọ fún un nígbà wọ́n wá di ìjọ kan wọ́n ká subata gbogbo àwọn jama máa ṣáàṣì pé níjọ ahad wọ́n wá ní bàbá báyìí báyìí báyìí báyìí ni suna máa mú wa nǹkan kan mọ́ṣáláṣí wa yóò ṣe bẹ́ẹ̀ ń kọjú sí kíbla torí mo mú kíní wa bàbá yẹn dẹ̀ gba máìkì ó ní ọmọ wa fẹ́ bá wa sọ̀rọ̀ ẹjẹ́ tẹ́tí sí ní tó fẹ́ bá wa sọ gbé máìkì lé lọ ń gbọ́ sọ̀rọ̀ tán bàbá ò tí ì jẹ́ kí àwọn jàmáà mọ́ṣáláṣí kí wọ́n sọ̀rọ̀ ó ní kí ló láàfin wọ́n ó ní onísà ó ní ọ̀yá wọn bàbá ló tọ̀ ní ẹni fún ẹ̀ ó ní ah, tá a bá lè tẹ̀lé ní tí ọlọ́run ọba sọ tí wọ́n dẹ̀ mẹ́rin wá kí ni èwo ni ká tẹ̀lé nígbà tó ti kù tó ti tásìkò ti kù sí dẹ̀dẹ̀ mo ní nígbà wọn bá gbé èmi lọ síbẹ̀ yẹn wọn lọ lọ pe ẹnìkan wá àwọn oníṣòkòtò sọfẹ ìjọ rẹ jàmá rẹ ìjọ rẹ jàmá rẹ ni wọn máa wí. torí ọmọ ti pín ẹlẹ́yẹlẹ́ sọ̀rọ̀ ìjọ jàmá tó lè yẹ pé ìjọ kan ṣoṣo la ní ó kọ kan ṣoṣo lónìí mùsùlùmí tọ́lọ́wọ́n bá fi sọ wá ó ti pín yẹlẹyẹlẹ ojú tí wọ́n mọ̀ fi wá lẹ́sẹ̀kẹsẹ̀ ní bàbá ń tọ̀nù rẹ̀ ó ní ọ̀yá ọmọ wa ti sọ̀rọ̀ gbogbo àwọn jọmọ wọn ti àwọn tí wọ́n fẹ́ takò tẹ́lẹ̀ làwọn nínú wọn lọ pé kódà ń gba tó ń lọ sí London òun ní kínní yẹn òun náà wà lọ mú tiẹ̀ wá nù lé ètò ní yes gba tó ń lọ sí àjò òun náà mú olúkálukú wá fẹ́ dá sí ní dá sí àti kún òdodo lọ́wọ́. ṣé tí ọba ṣe yùn tó gbé kínní wá tó sí haras nǹkan kan tọ́lọ́ ti gbà kí dà ọdún kínní kò ní lọ́ọ́ fi kankan wọ́n pe àwọn tí wọ́n máa ń dàjọ́ ọrùn nù àwọn tí wọ́n máa ń dàjọ́ ọrùn nù ṣé ìta ti ń kí láti ìjọ yìí ṣé ń kí ń bọ̀ lọ́wọ́ torí tí tí mo ní kọ́kọ́kọ́ yẹn ṣàlàyé ni pé ṣé gbogbo ìta ti ń kí sẹ́yìn yẹn nígbà tá a mọ̀ ọlọ́run ti fojú fòrò ṣùgbọ́n nígbà tá a bá ti mọ̀ orí kunkun nìyẹn jẹ́ a gbọ́dọ̀ fún un oníkà ìgbà ló ṣiṣẹ́ torí pé kí ni àwọn àgbàlagbà yẹn ni wọ́n lè ṣiṣẹ́ nígbà tí wọ́n bá ìwà nínú àwọn nǹkan tí máa ń kọ́ dí káwọn èèyàn tètè gba òdodo lọ́wọ́ èèyàn ó ní kí ẹni tó ń sòdodo kó kéré lọ́jọ́ orí sí ẹni tó fẹ́ sòdodo fún tẹni tí ó bá sòdodo tó kéré lọ́jọ́ orí yẹn tí ò máa gbé kalẹ̀ aburú tí ó mú wá yóò pọ̀ ju dáadáa tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pé ń bolo tó lè yìn àgbẹ̀ni sọ́ọ̀n àwọn tíra táyà dé àti kódà ń bẹ nínú mọ́wọ́ta ṣé gbogbo ntí mẹ́nu mọ́ọ̀tá ló ṣe fi ṣẹ̀rí ṣé gbogbo ntí mẹ́nu mọ́ọ̀tá ló fi ṣẹ̀rí òmíràn sọ pé níbẹ̀ nínú ìzíyà ntí wọ́n kà ní bẹ́ẹ̀ ni níbẹ̀ nínú ìzíyà lóòótọ́ ntí àfa ìzíyà mú wá ní ẹ̀rí tó mú wá ní but kò mọ̀ pé ẹ̀rí yìí tún wà báyìí ńgbà tẹ́ẹ̀rí dẹ̀ ti wà báyìí báyìí báyìí báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sun akì ó kì í ṣe ká máa wò pé yes torí sud cost torí pé àníyàn olúkálukú kan ọ̀dà ó fẹ́ wò pé yes òun fẹ́ ti àwọn bàbá òun dànù ọ̀yà àwa la lòdì nísìnyí afẹ́ gbapò mùsùlùmí yìí ṣe báwọn. you have to be very cautious respect those the our salaf they are very respectful of the young not to talk of the elders they respect the, the younger ones Not to talk of the elders. The Prophet, because the Prophet ﷺ said, Laysa minna, is not part of us. Man lam kabiran. One who has no regard for our elders. وَيَرْحَمْ صَغِيرَنَا Who is not compassionate to our younger ones. وَيَعْرِفْ لَعَالِمَنَا حَقَّهُ And who does not recognize the right of our scholars. It's very important. Our righteous predecessors have high regard for the scholars. You don't mention them in bad state. You have high regard for them. If they make mistake, you, for, you, you ask for Allah's rahmah on them. Because the Prophet ﷺ said, whosoever made effort in arriving at jury, juristic position among the scholars, if is he or she is right, he has two he or she has two rewards. If he or she is wrong, he or she has just a reward. So, whatever case, whatever be the case, he or she is rewarded. So, whatever mistake you notice as a result of their position being contrary to a categorical hadith, you say, may Allah forgive them. This is the position. to go all after them before you make dawah. La. If they make mistake, even if it is glaring, say, ah, rahimahullah. These are the evidences. It is not part of the conditions of scholarship for a scholar to be infallible. A scholar may make mistake, but you don't dwell on their mistakes. If they make mistake, just bring the correct position and say, this is what the Prophet ﷺ said. Maybe such color may not see that this hadith. And it's quite possible. As learned as Ibn Hazmi is, a Zahir, he, has, he never came across Tirmizi. When the name Tirmizi was mentioned, that Imam Tirmizi says so, so, so in his book, he said, Majhul. That one is not known. But Imam al-Tirmidhi was a direct student of Imam al Bukhari. Rahimahumullah rahmatan And no doubt, he's a scholar of high standing. So you cannot just dismiss his judgment on hadith or his positions on issues. It is very important. But he doesn't, he didn't know him. He never came across that work. So the fact that he never came across it doesn't mean that, you know, whatever mistake he now made out of that, we now descend on him. No, we just leave it. He didn't see it, but these are other evidences. من حفظ حجة على من لم One who knows, one who has evidence is a proof over and above one who doesn't have it. So if there is a dispute on the issue, a person now brings evidences. You don't have evidence. You don't have any right to go against him or her. Just follow. No matter what is his or her age. What matters is the evidence. It's very important. Now. Yes. Even those who are far away, the scholars have high regard for them on issues of the deen, inasmuch as they are Muslims and they are scholars. They have good opinion about them. Not to talk of the closer ones. That's why we once called it. some of our brothers, I remember when I first came to Lagos, ever tafsir is being held, I will go to Agege. I will go and sit in front of Sheikh Adam Ali Lori. Some of the younger ones say, What are you doing there? I say, Ah, <laughs> why are you asking me? Why is that? There is no Akida. I say, hey. Eh, if you say he has no akida, he's a scholar, you are not a scholar. So, if there is a discussion with him and he gets so many things right, he is still more useful than you because no one will listen to you. say, huh? Ah, I say, yes. What happened during the later part of his days when he was reading Al-Muhalla, Ibn Hazm, on the issue of sightening of the moon? just accidentally, you know, you wake up around 12 o'clock in the afternoon and you are now told that, uh, ah, the moon was sighted yesterday. Some said, you don't have fasting of that day and, uh, and uh, you must not eat. <laughs> Sheikh Adam Abdullah Lilori was quoting directly from uh, Al-Muhalla ibn Azmi. Say, eh? ọmú ẹ̀tún ni kàlámù ìwádìí òde wa fi ọ̀rẹ́ ẹ̀tún ẹ̀tún ni ọmú. To emphasize that no, you are fasting because of evidences that shows that as soon as the information got to you, the fasting started. That's it. That is the correct position. So, is near view on that issue you know, we be spread around because he's a scholar, he's someone who has been in this field for long and all that. And so many people easily we accept it. But when you now, that is why discussing with such people is when you visit him as a seeker of knowledge, you have maybe a good book, written by a sound scholar. You give him as a gift that you are Sheikhana. This is a gift for you. Wallahi, he will read it because he was known for one thing. Even whenever he was eating, I was a witness to that. You will see him holding a book. Even while he was eating, you will see him holding a book, reading. You know, you cannot say that he deliberately, deliberately go out of his way to commit error. La. It's not possible. At his age and his upbringing, that Usul Zanni must first of all be there. Ibn Hajar al-Asqalani was an Ash'ari scholar. He was an Ash'ari scholar. But it's not possible for you to understand Sahih Bukhari without reading his Fatal Bari. It's not possible. What did the scholars do on that? on issue of asma wa sifat, on issue of aqidah, when he got there and he interpreted it the way of Ash'ari, Ash'ari would do, Abu Nasillah, Imam Ibn, Abdullah Ibn Baz, he did a very detailed correction of that. That based on what is available as authentic evidences, this position of Ibn Hajar was not correct. This is the correct position. He did the correction is what he did. That is what he should. You cannot just throw away all good, good deeds which they have done and say that now you want to bring your own. Islam has never been like that. Ọ̀màlẹ́ ni Mùsùlùmí máa ń jẹ́. Àwọn ẹni rẹ̀ tiẹ̀ ti kọjá lọ pé wọn ò ṣe mistake ẹ̀ ẹ̀ àìṣiṣẹ́ kéèyàn má ṣiṣẹ́ kì í ṣe má jẹ́ mùjáfa kò sáfà tí o lè ṣiṣẹ́. Ní gbogbo wọn fi sọ pé tá a tẹ́ ẹ bá rẹ́ẹ̀rì lórí tá a tí n tá a sọ yẹn tako ẹ̀rí tó jẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlá sàlám tó hàn gédégbé ẹ̀dá ọ̀rọ̀ wa ni ẹ̀rí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlá sàlám lẹ́ẹ̀ but kọ́ wa ní jẹ́rí pé wa ní wa bẹ̀rẹ̀ sí kéwú àwọn àfààyàn ọ̀dà kankan mà wọ́n mọ̀ kankan ẹlòmíì ó tiẹ̀ yọ dáná yóò dẹ̀ tì wọ́n bọ̀ tó gba àwọn àfààyàn inú náà ni a wà mìíràn yẹn lẹ́ka àdà wọ́n gbìyànjú wọn bí agbára ṣe máa omi lọ́pọ̀lọpọ̀ kà lọ. a máa tọrọ ọ̀dáríjì fún wọn níbi tí wọ́n bá kù sí ibi tí ó bá yanjú nínú ọ̀rọ̀ wọn á fi lọ́lẹ̀ á dẹ̀ mọ́lé alislam wọ́tàkọ́lìdò jahiliya tí baba adamu ṣe lórí ìṣesí pé à ń kúnlẹ̀ ni o à ń ṣe kínní àti gbogbo àṣà tọ́ta kò ti islam tọ́ ọ bá kà á tọ́ ọ bá wá fi kún èyí tí almujaddid fi bilali tukuro sheikh usman ibn fodio rahimahullah rahmatulahsa tó ṣe ó rí ọ̀nà tó yanjú jù láti ṣe kíni láti ṣàtúnṣe lórílẹ̀ tó sọ pé ah, kódà nínú àwọn àfáà wa tí wọ́n ń bẹ ńlẹ̀ wa ń bí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí ní tí wọ́n mú wálẹ̀ rí tó yanjú nínú ọ̀rọ̀ ọmọ akéwù ẹni tí ń pèpè sójú ọ̀nà òdodo mùsùlùmí gidi tó fẹ́ tẹ̀lé ojú ọ̀nà sálàfù àwọn àáfàá kan jìnnà bá à ń ṣe ń pẹ́ wọ́n lé bẹ́ẹ̀ làwọn àáfàá tí wọ́n súnmọ́ tòsí náà àní gbá wọn lẹ́nu dànù bí ìgbà tó jẹ́ pé a fẹ́ ti àwọn kan fún kan rárá dáadáa bí tí wọ́n bá tọrọ wọn bá fẹsẹ̀ múlẹ̀ á fi kúnra wọn á fi rinlẹ̀ ibi tí ọ̀rọ̀ ọba yanjú sí á tọrọ àforíjì fún wọn á wàá mú ètò yanjú á fi lọ́lẹ̀ pẹ̀lú èèyàn ìlọsíwájú ọmọ abáwùjọ ṣùgbọ́n ọwọ́ ayọ̀gbà ọyọkùmà ọlọ́fẹ́ máa fi fọ́ àwọn àgbàlagbà lórí wọ́n láwọn ọmọ kíw wọ́n dẹ̀ sọ fún ọ wípé àwọn òbí rẹ̀ gan ò tó bẹ́ẹ̀ kásẹ̀ tó má sọ pé wọ̀. aburú tí ó dẹ̀ mú wá lágbo dáwà kò wá ní ṣe kó yóò wá di pé kíni àti gbòdo kí ni àkọ́kọ́ tí ó mú wá àtẹnáfòrò ìlénisá kò ní pẹ́ á ah, àwọn ọmọ tí ò lé èpo lójú yẹn aṣọ àwọn àgbàlagbà ni wọ́n fẹ́ máa fàyà mọ́ wọn lára ń gbangba subhanallah eléyìí ṣe pèsè kìí ṣe pèsè dáwà tó ṣẹlẹ̀ fìyà. wa ma'a al-jahil fadlan 'an al-'alim. náà wọ́n máa ń falá ìmọ̀ mọ́ra abẹ́ tẹ̀sí àfa. they try to come closer to even the, the ignorant one not to talk of the learned. The ignorant one who will misbehave in so many respects. And this part I think, you know, is doing well. There was a brother who came with <laughs> some recorded cassettes. He wanted me to tell people in the hall call to assist him. I said, what do you want to do? said Islamic music, You know, some lyrics, you know, he has worked, you know, for to assist those young ones. <laughs> I say, <laughs> okay, we have sittings on Wednesdays and uh, Saturdays and on Sundays between Maghrib and Isha. Maybe, inshallah, when you start coming, you know, inshallah, Karim, from there, uh, we will know how to talk to those brothers and sisters in Halqa. You know, in some of the hadith we treated on the issue of music and other that, he was able to get some information. He said, ah, Sheikh, from this hadith which we have treated, is that my project, is, that, is, is it feasible? Does it make sense? I said, no, let, you, are, you need to read more now. Don't just come to conclusion like that. So we gave him some other works to read also. The second month he said, Sheikh, Jazakallah khair. Jazakallah khair. I said, what happened? I mean, what happened? He said, <laughs> guy, I was trying to advertise my ignorance. I said, MashaAllah. Now you know that. He said, yes. I said, MashaAllah. So what do we do? He said, bring those cassettes. I want to go and destroy it myself. You know, <laughs> that, but there are some of my friends who have given me a lot of money to assist me on this issue. What should I tell them? I say, I'm not the one to tell you that. You tell them what you have come across. So he went and told them. They said, no, if you want to do that, you will never be rich. He said, ah, no. I will be rich, but I don't want to be rich in the wrong way. That's what he told them. He was the one answering them, defending Islam, you know, through the little he had understood. This is it. You have to come closer with even ignorant ones, not to talk of the uh, of the of the learned ones. There was a learned scholar, but who was a Sufi, a serious Sufi, no doubt about that. And uh, he believed in so many things, you know, of the Sufis. One of the brothers gave to him as a present uh, the book of uh, Sheikh Ibn Qayyim al-Jawziyah, rahimahullah, rahmatawazah, ad-da'u wad-dawa illness illnesses and their uh, solutions their medications illnesses of the soul and their medications a very good book with the tahqiq and the uh, taqrij of the ahadith by Sheikh Al-Halabi uh, Al-Athari he didn't have any discussion with this scholar He just gave it to him that uh, this is it. Anything good in, in, in tasawuf which you need to foster your religion, which is already in the practice of the of the salaf, is there. Everything, you know. So you don't need to separate it with as uh, tasawuf or anything of that nature. And uh, you know, <laughs> before you know it, this great scholar became a Salafi. Became a Salafi. You say, Allahu Akbar. It's true that uh, all these scholars notable scholars of the deen, they have nothing to do with all this. You don't have to separate it. This, this is raqqa. So we have to make it the way they made it. Otherwise, we will not arrive. The brother said, yes, that is why I brought you that book. You know, he became Daya as salafiyah. You know, that is how you should be. Sometimes you may not have the wherewithal to discuss with a scholar. The only thing you can do is to maybe give him a book there was a, a good a good scholar like that also who <laughs> who was involved in this soothsaying, this Khatramli, by misinterpreting hadith of the Prophet sallallahu the hadith of uh, Muawiyah ibn Hakam as-Sulami. Uh, when he asked about, you know, some of us we used to do khat, and he said, whosoever khat agrees with that, eh, with one of the prophets, should, should do it. He didn't know that that is a way of discouragement. He thought it, is a, it was a way of emphasizing or encouragement. He was doing it with, uh, <laughs> with, you know, without any qualm. But when the brother brought him the book, and he read the book seriously, says, Subhanallah, so what can I do now? I have so many customers. Even some of these politicians, when you tell them this is what Allah says, which is what the Prophet ﷺ said, they will not listen to you. But when you put your hand in the sand now and do some patterning, you know, they will come with thousands, millions sometimes. What should I do? Say, well, you should compare that with the punishment of Allah subhanahu wa ta'ala. You know, he did tawbah and he left it. That is it. It matters a lot. Sometimes, you know, what you need doing is just you know, giving a good book for someone to read and uh, in the process, he will reflect seriously on it and may understand it better than the way you do. And uh, inshallah, it will be a source for his salvation. That is it. You know, that is why, unlike in other deen, where everybody want to champion giving fatwa, in Islam, it is only one who is qualified who gives fatwa. You don't just give fatwa on the deen. You leave fatwa to the people, the scholars. It matters a lot. May Allah make it easy for us. Now, do we stop there? Now. Máa fi ṣe ìwà wò. Àwọn ọmọ kéékèèké gan wọ́n máa ń fa àwọn mára. Kásẹ̀tì wa máa ń sọ àwọn àgbàlagbà. Wọ́n máa ń fa wọ́n máa ń sọ dáadáa ní àwọn tí lórí àwọn tó jìnnà nínú àwọn ẹni rẹ̀. Kásẹ̀tì wa máa ń sọ. So, àwọn tí wọ́n súnmọ́ wa wọ́n máa ń fa àwọn aláìmọ̀ kan mára kásẹ̀ tó máa sọ àwọn àfa eléyìí pàtàkì nínú ìṣesí kì í ṣe attitude ìṣesí tá à ń fi mọ àwọn football clubs èmi jù ú lọ tiwa lọ bẹ́tà nǹkan kan kì í ṣe lèyàn máa ń fi ń ṣe ẹ̀sìn Islam kí n lẹ evidence ni kí n lẹ rí ẹ̀rí òun kí n lẹ àgbékalẹ̀ rẹ̀ ó pàtàkì ó pàtàkì gan èèyàn lè lẹ́rìí lọ́wọ́ tó jẹ́ pé bó ṣe gbé kalẹ̀ ó fọ́ra rẹ̀ jẹ́ yóò wá lé àwọn èèyàn sá ẹlòmíì dẹ̀ lè má lẹ́rìí tó jẹ́ pé bí ó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ yóò wá ran ìbàjẹ́ rẹ̀ lọ́wọ́ látara àgbékalẹ̀ àti ṣe sí. Si ní ti dáadáa òfin jẹ́ pé dáwà sàlàfíà ìpèpè sójú ọ̀nà àwọn ẹni rẹ tó kọjá lọ tọ́lọ́hún ọba yọ́nú sí tá a dẹ̀ fẹ́ kọ́lọ́hún ọba yọ́nú sí wa bó ṣe yọ́nú sí wọn ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfi ìṣesí wọn wà látara wípé kí ni wọ́n ń fa àwọn ọmọdé mára kásẹ̀ tó má sọ pé àwọn tí wọ́n jìnnà nínú àwọn ẹni rẹ̀ wọ́n sọ̀rọ̀ wọn ní dáadáa kásẹ̀ tó sọ àwọn tí wọ́n súnmọ́ àwọn aláìmọ̀kan wọ́n ń pè wọ́n mára láti jẹ́ kí wọ́n má ṣìnà kásẹ̀ tó wá sọ àwọn àfa ọkàn jẹ́ pé ọ̀nà tá gbogbo ẹ̀ gbà ló yàtọ̀ síra wọn ọ̀dọ̀ àfa kìí sí pé ọkàn lè ba ọmọ ọ fẹ́ bá debate tọ́ ọ bá fẹ́ bá wàhálà lè bẹ́ kásẹ̀ tó mọ̀ sọ gbangba ọ pàtàkì oslob ọlẹ́ ẹ̀kọ́ ọlẹ́ ọbẹ̀ wò tíra yìí mo ní kí n tiẹ̀ fi hàn yín wò bọ́yá àwọn kankan bẹ́ẹ̀ kò bá ọpọlọ mi látara rẹ̀ bọ́yá ní ọkà tí ó fi ó pàtàkì àrínú àwọn afa ńlá ó ní ìmọ̀ láṣẹ bọ̀tí sufi ni kí ló túmọ̀ sí ó ní ìmọ̀ kò sí lórí manhaj pé kò ní ìmọ̀ áá kò sẹ́ńtì ọ̀kan nínú àwọn ọmọ àyà ọlọ́ọ̀bẹ wò ah, gbogbo àkídàsí rẹ̀ nípa ẹ̀sìn ipò ọpọlọ ló dúró sí ipò tí ọpọlọ dúró sí lára làkídà dúró sí. Si ẹ̀ńtàkìdá rẹ̀ ọ̀bá yanjú gbogbo kéwú tó bá ké ó lè mọ́ wúlò bó ṣe jẹ́ pé ẹni tí ara rẹ̀ bá gbọ̀n gbọ̀nràn tó fáìn dáadáa tọpọlọ rẹ̀ dàrú tẹmọ̀ yìí pé gbogbo ara tó fáìn yẹn kò wúlò mọ́ òun àfáà tí ń ṣe kìámù lè kó lè bá a yá ẹ̀mọ́ tó gbéṣẹ́ ìwo àfọ̀ṣẹ́ ibi ń ṣe kùnúùtù. kodoro ọ̀rọ̀ lélẹ̀ ó jí ló láti nǹkan ní aago méjì ni ó ti jí yóò dẹ̀ fa tààjùdù rẹ̀ yóò fọ àwọn nǹkan bíi four thirty tọ́ba wa dìde tí ó ṣe kùnú dùn yóò àmú ó ní àwọn méjèèjì àwọn fẹ́ papọ̀ kó lè bá kó lè bá kó lè bá a yá máa wá fún sórí pé àfa ọ̀nìnà ìtẹ́ pé dání ó ti wó tààjùdù yín ó ti wó ìjẹ́ mùsùlùmí yín ó ti dá gbogbo ẹ̀rú ọ̀nìnà. Ah, àwọn ọ̀dà mọ̀ òǹfẹ́ dà mọ̀ ó tún wá kó àwọn ọ̀rọ̀ míì jáde subhanallah ẹ̀sùn mọ̀ yìí pé ó jìnnà sódodo ọlọ́run fẹ́ pa méjèèjì pọ̀ nìkan lè bá a dojú ti mọ́ ní rárá eléyìí ti kún fún ara rẹ̀ kò lè gba nǹkan ní ìmọ̀. kùnú lóru ń bọ̀ ṣe tààjú tó ń dọ́fẹ́ kànúta ọdẹ àwọn àtọwọ́ bá kù ó ń fa ìwo kúkúrú yọ ọ ń ṣe kùnú pẹ̀lú wo subhanallah. wọ́n ṣe wá gbé fún un náà wọ́n kí dùn ìyìnà ẹ̀ wọ́n wá kà á ní àwọn ti ṣìnà wọ́n ní kò tí ẹ̀ mà ní ẹ̀ mà ní ó tún máa encourage ẹ̀ afáàsù sí ọ ní kéwù láwọ láṣà gbọ̀dàkídà rẹ̀ wọ́ ọmọ yẹn wá ṣe kí n abẹ́ ṣe sọ̀rọ̀ bàbá ni tíra lẹ́gẹ̀ẹ́ fún ilé tọrọ ó ń tún gbogbo ní tó ń ṣe yìí àwọn làwọn dá mọ àwọn eléyìí ọmọ kankan omi ò máa bóòsì papọ̀ yìí pé àwọn kiriyó yẹn àwa ni wọ́n fi yan gan àwa la fún wọn ní nǹkan tí wọ́n rì mọ́lẹ̀ tí wọ́n fi ń rérò jẹ́ dúró alẹ́ bàtẹ̀ audacity in falsehood based on arrogance in company ignorance nothing more than that wọ́n á fún un ní tíra ọkà ọkà ah! gbólóhùn tó kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ ṣé islam làwọn ń ṣe iṣá wọ́n ní ah islam náà ni ibi tí yẹn bá kù sílẹ̀ yẹn ó tún ṣe wọ́n encourage ni ah islam náà ń ṣe ah islam ni islam ni ibi tí yẹn bá kù sílẹ̀ yẹn ó tún ṣe ah àwọn ti ṣìnà o so tún nírú rẹ̀ ni wọ́n ní ah tíra rẹ̀ pọ̀ ó láwọn tíra tó ó nìkan mọ̀dárójú salikid ó tún nìkan ó ní àwọn kan ó ní àwọn tó pọ̀ báyẹn ó tún nìkan zádùn mahad kódà wọ́n ṣe tàkíkù rẹ̀ ebi tí <laughs> wọ́n ní wọ́n tún ṣe tàkíríjù rẹ̀ pàápàá wọ́n ní wọ́n á sọ fún wọn ní <laughs> tàkíríjù kẹtẹ ẹ̀dọ̀ tí wọ́n ní Sheikh Nasruddin Al-Albani ṣe wọ́n ni ẹ́ èmọ̀lélẹ́yìn jẹ́rin wàláhì làzim dérí bí àwàdà ó ti dẹni rẹ́ni wọ́n á sọ má sọ wípé nìkan ò lè jánà mọ́ bí wọ́n ṣe jánà ṣé kí màá ṣe rẹ́ni. sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ìwọ gan lọ́nà ọba tó dá wọn tó yẹ pé o ti dáná ìwọ ni lẹ́ ló fi jẹ́ pé agbódá wa ó kèé ṣe ń tí irú ògiri wa máa ń tara bọ̀ ó gbẹ̀kọ́ ó gbẹ̀kọ́ ló fi jẹ́ pẹ̀lú eléyìí inshallah alikẹ́rí àwọn tí wọ́n jìnnà sódodo a lè fà wọ́n mọ́tò sí àwọn tí wọ́n súnmọ́ òdodo a lè fẹsẹ̀ rẹ̀ wọ́n rinlẹ̀ sí dáadáa látara ṣíṣe báyìí. ẹsẹ̀ tàwa náà máa rinlẹ̀ sí dáadáa kọ́lọ́mọ̀ bá má yẹsẹ̀ wà lójú òdodo subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته